bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mú dìde ṣe istikhara. múnáfìlà araka méjì wà rákà àkọ́kọ́ lẹ́yìn fatiha ẹni súra tó bá rọ̀ ìlọ́mù rákà ẹ̀kejì lẹ́yìn súra ẹni súra tó bá rọ̀ ìlọ́mù ọwọ́ sálámà aláàmì ni astaghiruka bi ilmi واستقدرك بقدرتك واسألك من فضلك العظيم فإنك تعلم ولا أعلم وتقدر ولا أقدر وأنت علام الغيوب إن كنت تعلم أن هذا الأمر خيرا لي في ديني ودنياي وعاقبة أمري عاجله وآجله فاقدره لي ويسره لي وإن كنت تعلم أنه شر لي في ديني ودنياي وعاقبة أمري آجلي وآجلي فاصرفه عني واصرفني عنه ààrin nínú ismul muslim àbá kú tí bí polówó ọjà kò tí ń tà ọmọ ya wa kápórí ó ti tú sí yorùbá amẹ́ríkà ó wà ní english ó wà ní haúsá gbogbo èdè ló ti wà ní ìsìn ó wà ní èdè Russia ó ti wà lédè China ó ti wà lédè Faransé ọkà wọ́n bá kà tán bùkátà rẹ̀ ọba mi ọ̀fẹ́ fẹ́ ó ti sèyìn. ọ wà máa dẹdẹ torí pé ó ti rinlẹ̀ lọ́kàn rẹ̀ ó dẹ̀ ti sọ fọ́ba adẹ́dà pé kó tọ́ ẹ sọ́nà báyìí ó lè máa dẹdẹ ètò ga lọ fẹ́ ètò sanra lọ fẹ́ ètò rí bákan lọ fẹ́ ọ máa jí wò ó lè máa jí wò kó o fi máa ṣe fisikálì tó tiẹ̀ ti pé ń tó ń fẹ́ bó ṣe rí ọ̀kan nínú àwọn sàárè òjíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá ó ń ṣe bẹ́ẹ̀ ó ń jí obìnrin wù sàárè kan wá ní à àbí tábì wá ní ọ̀ sàárè òjíṣẹ́ náà sọ́lá sọ́lá ló ń ṣe báyìí ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà sọ́lá ń gbà wá láṣẹ ó gbà wá láàyè àti ṣe lé bá fẹ́ fẹ́yàwó torí pé kí ni ẹ̀sìn wa yìí ṣe ìsìn hypocrisy. ọkàn rẹ̀ wá jẹun jẹ́sí torí pé o ti fi lọ ọba adẹ́dà tó bá jẹ́ pé ètò jọ ni ọkàn rẹ̀ ọ fàmọ́ má ti dùn lórí èèyàn náà still ọkàn rẹ̀ ti fàmọ́. ó kù wádìí bó lẹ̀sìn rẹ̀ ṣe rí èyí tó pàtàkì jù nínú ẹ̀sìn obìnrin ó ní pé kọ́ mọ́ jẹ́ ẹni rìnkùnrin tí kìí ṣe ní rìnkùnrin sọmọ máa tọ́jú sọmọ lé tọ́jú kí ni disposition rẹ̀ torí ẹni tó bá ní gbogbo àwọn nǹkan yìí tí ó bá tiẹ̀ tí lẹ́sìn àti kọ́ lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rùn torí pé kí ni òjò ti lómi nú tẹ́lẹ̀ ká àgbọ̀n ti lómi nú tẹ́lẹ̀ kódò tó rọ̀ ló fi jẹ́ yí pé ọba jẹ́ pé ẹni tí ìṣẹ̀lẹ́sìn wa gan ni lọ fẹ́fẹ́ màsíyí tàbí yẹwùdíyà màsíyí àwọn ọmọdé jẹ́ kí gbogbo eléyìí kó pé dáadáa kìí ṣe nírìnkùnrin ẹni tó kóra ró ni ọlẹ́kọ̀ọ́ ó ní gbogbo ó ní tìjú gbogbo o ti sọ. torí ọba ti nírú ọmọ nílò àbí ìlara àti pé sọ́nà òdodo yóò rọrùn ju ẹni tó jẹ́ wípé kí lélẹ́yìn sọ lélẹ́yìn ṣì wà lójú kan náà àbí lẹ́yìn láti nítorí ọ̀rọ̀ ó ó máa dákan mọ̀ ní àtẹ́lẹ̀ yìí àwọn agán tún jẹun sókè jùlọ lórí ìbàjẹ́ bẹ́ẹ̀ ndí ìwádìí ti pàtàkì ó ní wípé ó lè jọ kọ́mọ́ṣòun gbogbo ọ̀rọ̀ òun tó rí lọ́hùn òun lòun ò ní fẹ́ àwọn ilé lòun ó ti fẹ́yàwó ó ti wò pọ́mọ ilé máa lẹ́kọ̀ọ́ ló fi ohun tó wà lẹ́yìn wò pé ẹni tó wà lórí tó yẹ kó dámọ̀ kó já sí so ẹni tó já sí ló ń effect wọ́n wá tira wọn gbọ́yé àfa uk ń wò wípé ọmọ ilé ò lẹ́kọ̀ọ́ yóò farabalẹ̀ yóò ṣe òun náà dẹ́ ń wò wípé ẹni tó ń bọ̀ ní uk gbọ́dọ̀ já sí i ìròrí tẹ́gbẹ́rẹ́ tó yẹ jáde láyé ń tọ́ bá arákùnrin kọ́ mọ́ ìbòrí ó nira fún ilé rẹ̀ lọ́dẹ̀ ti jáde alóhùn òkú ṣé dandan ni wọ́n ní dandan ni ó ní á ah, lọ́dọ̀tọ̀ jihadi lọ́kọ́ lóhun ó lórí rẹ̀ gbogbo jíájọ náà tọba bá borí lẹ́ẹ̀kan pọ̀ bá yóò sọ sọ́run nígbà mi pọ̀ bá kò tí kò yóò sọ séjì ká kò tẹ̀. ọmọ kìíní fi wọ̀ èkejì fi wọ̀ àdánwò tó lélẹ̀ àdánwò ọlọ́mọ ti rú ẹ̀kàn wá wọn náà lè ọgọ́rùn àwọn nǹkan tí ó dá gbogbo ẹ̀rú tí máa hàn án lẹ̀ káwọn èèyàn tó tara bọ̀ ṣùgbọ́n torí páwọn kan fúnra wọn kò sí sincerity wọn ò mọ táwọn ń fẹ́ wọ́n lọ rọ́lù ìwádìí yẹn pàtàkì ọ̀dọ̀ àwọn èèyàn lọ́wọ́ lágbájá mo ní interest ẹ bá ń ṣèwádìí rẹ̀ dáadáa wọ́n bọ̀ ṣèwádìí rẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ wípé táwọn bá sọ ní tí ò rí bẹ́ẹ̀ àwọn jẹjọ́ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àkíyá wọ́n bọ̀ ṣèwádìí tí ìwádìí yẹn bá wá yanjú tọ́ka rẹ̀ balẹ̀ sí ọyọ̀ ojú sáwọn àwọn tí wọ́n ẹyẹ tó sùn bàbá tàbá burú bàbá lọ́kùnrin tàbẹ́gbọ́n bàbá lọ́kùnrin bàbá bàbá bàbàbàm tí wọn ò bá sí mọ́ títí ìyá bá wà lọ́kùnrin lóṣẹ̀ tó kàn wọ́n obìnrin ò lè fọmọ fọ́kọ but a gbọ́dọ̀ má fọ̀rọ̀ lọ obìnrin kásìkò opinion rẹ̀ ká tó fọmọ fọ́kọ. ọ̀rọ̀ súnmọ́ ìyá rẹ̀ jọ anybody lọ ó dẹ̀ mọ̀ ṣe sí rẹ̀. tọba bá sọ pé a ẹni tẹ́ ẹlẹ́rìn tí olóhùn fẹ́ fẹ́ ní àwọn ọ̀pápọ̀ ẹlẹ́sìnsì tọrọ màmá rẹ̀. àwọn kankan bẹ gẹ́gẹ́ bí ọkùnrin tí ò ní hàn sí wọ torí pé ọjọ́kùnrin wọ́n bàbá ṣùgbọ́n fún yà. kí òfin ẹ̀wọ̀n rìn sí báyìí wọn ò tí ì sọ pé àwọn fún ọ ẹ má jọ wà papọ̀ ní ibi tọ́ba kọ́ lọ́dún. ẹ má máa pera yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ ọlọ́run Tokyo kí ló fà gbogbo àwọn nǹkan yìí ẹ̀ṣẹ̀ ni kò sáti gbé ń bẹ̀ àṣepamọ́ ni bọ́ọ̀ bá jẹ ìyá rẹ̀ ní ká ẹ tó ṣègbéyàwó ọ jẹ́ létà tọ́rẹ́ṣìn òṣìṣẹ́ pé a máa ń gba àwọn ọmọ ìyá níyànjú tó bá dohun tán kò sí nǹkan àkọ́kọ́ tí kí wọ́n máa ṣe kí wọ́n ṣe tọ́ba kẹ́tẹ̀ yẹn ṣọ̀pọ̀lọpọ̀ yìí sì fà torí nínú processes wọn oríṣiríṣi ó ti fẹ̀lẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ divorce wọ́n kà fún wípé ó ní ó free free wọ́n wà kọjá àlà bá ti ní ẹni tó jẹ́ ọlọ́rọ̀ rẹ̀ wòlíì kí ni responsibility tiẹ̀ tọ́n gbé wọ́n ti ṣe tiẹ̀ wọ́n afẹ́fẹ́ mọ̀ yín o kó ṣèwádìí yékéyéké lórí ẹni tó wá kó wádìí dáadáa lórí rẹ̀ ẹ̀sìn rẹ̀ ìwà rẹ̀. ṣàṣà ni àwọn wo ni ń bá rìn ilé wo ló ti jáde ẹ̀kọ́ wo ló gbà ó lè máa lọ ilé kéwú kó mọ́ gbádùn torí ilé kéwú hospital ṣé gbogbo ẹni tí ń lọ hospital lọ gbádùn là ọ̀gọ̀rọ̀ ẹni tí ń lọ hospital mọ̀ gbádùn. omi ń lọ láti lọ tún àlékún àlàáfíà àbí lẹ́ẹ̀kọ́ láti gba nǹkan sára sí kára ó fi jẹ́ pépé dáadáa ó fẹ́ lọ gba bústà ó ní mọ́nì ó ní bíbí ire ó ní gbogbo ẹ̀ ó ń lọ ilé kéwú torí kí ọlọ́wọ́ bá mọ́bà jẹun kóhun lè bá àárín rẹ̀ sí lórí dáadáa wọ́pọ̀ bá àwọn náà wà wọ́n kékeré ni wọ́n dẹ̀ ṣe wà lábàtà òun náà lọ́wọ́ gbàǹjà bẹ́ẹ̀ náà láàrin obìnrin náà gbogbo olókè ó jẹ́ lọ ó lè mọ́lá àǹfààní kankan àǹfààní tọ́kàn ní ni pé ó bojú ó ń bosẹ̀ ṣùgbọ́n ìwà ń kọ́ kò lè tọ́jú ọmọ kò lè tọ́jú ilé kò lè ṣe kankan. ọkùnrin ń lọ kí ń ṣe gbogbo ẹ̀ kọ̀ ìyàwó rẹ̀ bá fẹ́ kú lẹ̀ bá yọ ọmọ òòrùn náà nìkan wọ́n ti máa sọ fún ni pé òtí ṣe léyìí òtí ṣe tọ̀hún o wá ṣe léyìí wá léyìí o. sẹ́kọ̀ òjíṣẹ́ náà sàrẹ̀ sọ́nà àgbẹ̀lẹ̀ abẹ̀dà. a rí nínú àwọn àfáà aláfàá àwọn ni wọ́n máa ń gba ìbí fún ìyàwó wọn. wọ́n dúró tì wọ́n gbàgbé kan pé ah, pẹ̀lú rẹ nígbà tí wọ́n ń tọ́wá dójú rẹ̀ àgbọ̀dọ̀ pátì wọ́n dúró tì torí pé kí ni kò sígbà nira láyé tó tónù ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ń fà wàhálà rẹ̀ wá wà lóyún ọmọbìnrin ẹni kọ́lọ́n sàn ń dá ju ara wa rí wọ̀nyí lọ́jọ́ òtí ibi tọ́ba ti fẹ́ tọ́ba ti Ìgbòrí bí ọmọbìnrin iṣẹ́ rọbí tẹ́lẹ̀ fóònù ń ìyàwó ọ̀gbọ̀dọ̀ fún ọmọ nífẹ̀ẹ́ mi lọ́wọ́ ìyàwó rẹ̀ ọ̀gbọ̀dọ̀ fún ẹ oúnjẹ níbẹ̀ mi ó pariwo mọ́ lálù ó lò lálù ó jẹ́ fúlàmọ́lẹ̀ ọwọ́ ẹni tó wà ní pa ìyàwó rẹ̀ kó jẹ́ kó tọmọtọmọ nígbà òbí mọ̀ tán ní ah check obìnrin rí mọ́ ní ah èèyàn wo ni ó pass through eré èèyàn tó jẹ́ normal person normal person àwo ni ó pass through gbogbo tí wọ́n pass through so tí wọ́n bá ní wọn normal kéèké ebú. ó gbé oyún oṣù mẹ́fà ó bí ah. bí ìgbà tó fẹ́ kú ó ti ń bí ìyá wa Mariam àríyásọ́lá kí lọ́sàn ó ní à mo fẹ́ kú mo tẹ mo prefer kí n jẹ́ nǹkan nǹkan gbàgbé kí n tẹ gán gbàgbé yìí. àwọn tí wọ́n dá jù lóbìnrin nínú sùúrù nínú ìmúmára àti gbogbo nǹkan kí ló sọ. <laughs> ẹni tó lọ́mọ ò lè go through gbogbo eléyìí láti ìgbà yìí ló ti di pé à ó ti di amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ìyàwó rẹ̀ ó ní ṣe kọ́rọ́ọ̀nù ọmọ ní ẹ̀ẹ́ nígbà bá tún ṣe kejì ló tún ṣe kẹta <laughs> náà wá ọwá túbá ọwá àpíṣètì ẹ̀ tí wọ́n bá ti ẹ̀jà àwọn àtẹnu ń jà gbogbo eléyìí aṣọ lára ọkùnrin òjíṣẹ́ náà sọ́lá àtúnlàm ní ìdájá àkùn mọ̀tàdọ́nà dínà tẹ́ ẹ bá rí ẹni tí ẹ yọ́nú sẹ́sìn rẹ̀ ó ń kírun dáadáa irun rẹ̀ yẹjú wà àtiwá rẹ̀ kì í ó láàánú ọlẹ́kọ̀ọ́ ó lè máa bínú ṣùgbọ́n kì í bínú ọ̀wọ́n á ní jẹ́ pé kọ́kọ́ dára kírìtì wọ́n fẹ́ kí òbí ìyàwó òbí ọmọbìnrin kó ṣe gbogbo ìwádìí kọ́ wá make sure wípé ẹni tó fẹ́ fẹ́ ọmọ òun o ó nípa ayọ̀ ọlọ́run ọba tòótọ́ bá nípa ayọ̀ ọlọ́run ọba tó bá fẹ́ràn ọmọbìnrin yóò máa gbé gẹ̀gẹ̀gẹ̀ tó bá kórìíra rẹ̀ kò ní í fẹ̀tọ́ rẹ̀ dùn tọrọ màpá máa nà ní lọ́wọ́. wọ́n jà gbogbo ń ṣe nulẹ̀ ṣe wọ́n ń jà gan wọ́n ń jà wọ́n bá fàbọ́ wọ́n bá lọ́ṣọ́ wọ́n bá àwọ̀ rẹ̀ lọ́ṣọ́ wọ́n bá fàbọ́ ìyàwó náà ń bá ṣe gbogbo àwọn oríṣiríṣi mìíràn ṣùgbọ́n wọ́n ń jà kí ni ìpá ọlọ́wọ́n bá ní wọ́n wọn ò jẹ́ kí ìjà wọn kọ́ wá jẹ́ káwọn kọjá àlà síra wọn ìpá ọlọ́wọ́n bá ní ò ní sun yàrá ìwé nì bó láti ó dẹ̀ kí ń lọ lékè kí ni Quran sọ wà á jírù náà fíl mazájẹ ẹ ṣe ìjírá fún wọn níbi ibùsùn ẹjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín ṣùgbọ́n bọ́yẹ kọ̀yìn síra yín ní ẹṣẹ́ kí ṣùgbọ́n ẹjọ́ wà papọ̀ náà ẹ̀yìn máa bá ara sọ̀rọ̀ náà ó lè jẹ́ pé ẹ̀kọ̀yìn síra yẹn bá sọ̀rọ̀ náà yóò tètè mú yí pé kí ẹ̀sùn yín kẹ́ tètè ṣe kẹ́ ẹ ṣe sùúrù fúnra yín àbí ọkùnrin ọlọ látàárọ̀ òde lálẹ́ gbogbo bí o kọjá lóṣòdì ọkọjá cms ọkọjá ní ìkẹjà gbogbo àwọn wọn ojú títì yẹn o ti ọwọ́ gbogbo bẹ́ẹ̀ máa ṣe ń bínú tó ẹ̀jà kùn pàlùra ẹ̀jà kùn pàlùra nígbà wá yá kí ṣẹlẹ̀ yín mọ́lẹ̀ ẹ̀dẹ̀ ibi tí ọ̀rọ̀ parí sí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ lọ́wọ́ ìpapọ̀ Islam fi gbélé ìkalẹ̀ láti ṣe kí ni kó má fi jẹ́ pé ìkùnsínú ó pẹ́ láàrin yín lára wà papọ̀ wọ́n nítorí tàbí ọwọ́ wọ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n ṣe fàǹfà lórí ọ̀rọ̀ tẹ́ pẹ̀lú àyíjókòó tẹ́ ìyẹnjú ọdún mẹ́rin wọ́n jọ wà nílé yóò fowó sórí tẹlifíṣàn yóò di olóòpó oúnjẹ rẹ̀ sórí tébù olórúkàlùkù ọkọ̀já lọ ọdún mẹ́rin ibi tí a ti jókòó nù wọ́n ní àwọn ti fẹ́ ṣe divorce ṣùgbọ́n ẹnìkan ní káwọn ó yọjú sí yín náà mo ní kí ló ṣẹlẹ̀ ìyàwó sùn tiẹ̀ ẹ̀wọ̀n bí ẹni ọkọ̀ rojọ́ ìwọ náà rò tiẹ̀ mẹjọ tí ó rò mọ̀tọ́rọ̀ ọmọbìnrin rẹ mẹjọ rò ó ti ó ti fún pa ní àwọn èèyàn pọ̀ tá a jọ ríra wa mo ní ó ní àwọn máa ń ṣe yẹn tẹ́lẹ̀ mo ní kí ló dẹ̀ ṣe mọ́ ẹ mo ní nígbà tí ìtẹ̀ fi wà ń bẹ̀ tẹ́ ṣẹ̀ tẹ́ra yín ẹ máa ń ṣe ìhun papọ̀ torí pé iná sẹ́yìn jo yín but ẹ ti ṣe mistake ẹ mọ̀ yìí pé kí n bẹ lẹ́yìn ìgbà yẹn ó ju èyí tẹ̀ ṣe ń yẹn lọ ó yẹ kẹ́ ẹ máa sustain yẹn wọ́n dákẹ́ wọ́n wòra wọn lójú mo ní ṣé ẹ máa ń wọ ẹ papọ̀ ah, ṣé ìkọ̀dọ̀ yín ni wọ́n wọ́n ní sheik ni wọ́n ní káwọn rí mú ní méjì ló kọ lù but ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ tí mo béèrè lọ́wọ́ rẹ̀ ìyá wa Aisha ti olórí wa òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá wọ́n máa ń jọ ń wẹ̀ papọ̀ wọ́n bá tún wúra wọn ẹ àwọn máa ń ṣe èyàn tẹ́lẹ̀ mo ní kí ló tẹ́ ṣe mọ́ ọ̀dàkẹ́ ṣe máa ń kí tàájúdù papọ̀ àbí lákẹ́lẹ̀ bá jẹ́ ìṣẹ́gbogbo eré ìwà tẹ́ máa ń kí tàájú pa àwọn mítẹ́ wá tí wà ń sùn jádà yìí tí bá ń bẹ láàrin yìí ẹ́sà tẹ́lọ fún ayé pé wọ́lọ́ ṣàánú ìyàwó ṣàánú ọkọ mi wọ́lọ́ pé ṣàánú ìyàwó ẹ lè gbéra ń jáde kẹ̀kẹ́ ṣeré lọ sí bíi beach ah, ṣára yẹn nìyẹn náà mo ní ara rẹ ní bó ṣe ní àdváìsì ẹ má lọ sí bíìtì ti bí ẹ o àwọn oníhòòhò lẹ́rìí gbẹ̀yẹ bíìtì ti bàdágìrì yẹn àwọn rẹ́mìrẹ́ padà sí àwọn akàǹkàn lẹ́rìí bẹ̀ ẹ má lọ ní weekend ẹ lọ ní working days ibẹ̀ yẹn wà decent on working days but níjọ́ weekend yẹn àwọn oníhòòhò lẹ́rìí tó délé working days ní kẹ́ lọ ẹ wá one day lọ. wọ́n dákẹ́ wọ́n ní kí lè lé ìkọ́sì yín ná. ẹ̀ẹ́n tó ti ṣẹlẹ̀ ní wípé next week làwọn fẹ́ travel nǹkan kan mọ́ nínú bọ̀dà káwọn àwọn kan wò ní pé káwọn kúkú parí ẹ̀ káwọn tó lọ kílẹ̀ ń parí kólúkálukú máa lọ ń tiẹ̀ mo ní gbọ́dọ̀ wá fẹ́ káwọn ọmọ sí ìyẹn náà làwọn issues tẹ bàbá àwọn tẹ ẹ bá mi discuss mo ní ẹ mọ̀ tí discuss mo ti fi ìtẹ́ ẹ bá wà yìí ìtẹ́ mi ń raise tó wà láàrin ní tẹ́lẹ̀ tí ò sí má ẹ mójútó mo fún next week ló pè gba ọ ní flight yẹn ó ní end of the month mo ní àṣìní ah, two weeks ni ẹ mo fún yín ní one week. ẹ ọ ṣe gbogbo ń tá a rẹ́ẹ̀sì after one week àpàdé ní halcon tá a kó tààyà tuntun tó ní dáyà àyà ti kó tààrẹ̀ àní ìbò ẹ̀ àkànkà ni àní ìbò ẹ̀ àkànkà àní ìbò rẹ̀ wọ́n wá lọ after the five days. ọ̀pọ̀lọpọ̀ bọ́ pé jẹ́sàkùnmọ́lá ẹ̀ ń tọ́mọ jẹ́sàkùnmọ́lá ìyàwó náà pé ó ní mo kàn tẹ́ ń dọwọ́ bojú ni mo ní ẹ̀ ọkọ rẹ̀ kọ́ dọwọ́ bojú fún. ìyẹn ọ̀rọ̀ ara wọn. We take so many things for granted. ọkùnrin kò mọ̀ wípé mánéjà lòun lẹ́ẹ̀ka sọ wípé wọn ò nọ́mà ìwọ ni wọ́n lè fẹ́ kọ́ mójútó ìwọ ọkùnrin ẹni tí ò nọ́mà tọba wá lé síta bọ́mọ̀ pé ó lè ti gbóró nu so ó oríṣẹ́ṣe nu ni àbò fẹ́ẹ̀lì fẹ́ẹ̀lì fẹ́ẹ̀lì Ọgọrọ tí ìrẹ́ lè yẹnjú wọ́n tún ṣe mí gbogbo ọwà dúdúrú mara wọn nínú ilé tó iṣu ni à tí ẹ ti fẹ́ pọ̀ lọ ọdẹ pàtì fọdún mélòó ọdún márùn rí ti rí kan gbogbo tí rí náà tó túmọ̀ sí pé kí ni kéèké páyọ̀ ọlọ́run ọba ló fi ṣe àdéhùn àdéhùn ìsàlẹ̀ ti kún àwọn tó máa fi dọ̀ níta òun ní ibi oyin òun ti níṣẹ́ ètò òun ní ojú wa ń dín níbẹ̀ òní òní ṣe owó ní dáńtọ̀ yìí àwọn tó kìrìdẹ́ńṣà ti ń bẹ́lẹ̀ tó gbọ́dọ̀ nínú yìí torí assignment tí ń bẹ níwájú wa tó jẹ́ pé ké òní resting time àṣekú ni ọmọ òní dàgbà nísìn kó lọ ilé ọkọ tàbí kó fẹ́yàwó kí òbí ọwá sọ wípé ó ti parí síbẹ̀ yẹn tó parí rárá ó sì máa bẹ̀ wọ́n wò fóònù ẹ ti ń ṣe ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ̀kọ́ ẹ̀kírẹ́ǹsì ẹ̀sìn àtọgbọ́n àtòyé táwọn ti ní táwọn eléèrò sí ní wọ́n máa yá wọn wọ́n máa tún fi rè wọn kéwú ni àkékú ni. à ń ṣe wọ sàárè ni ó dìgbà tẹ́tẹ̀ wa bá bọ́ sálìjẹ kan bá bọ́ sálìjẹ náà báyìí tọ́lá àmọ̀ pé tó bá ti bọ́ sí èkejì náà wọ̀ ẹsẹ̀ kan ò ní bọ́ sí kọjá ìdẹ́sẹ̀ mà inshallah tó ó dìgbà nígbà tó lọ pé alhamdulillah alladhi sadaqa ma wa'ada. وأورثنا الجنة نتبوأ منها حيث نشاء فنعم أجر العاملين báyìí lọ́kàn bẹ́ẹ̀ tó balẹ̀ iṣẹ́ tí ń bẹ ń wájú wa àṣekú àṣewàlì jẹ́lẹ̀ kọ́lọ̀wọ́ fi kó rọ̀ alọ́run so a ṣiṣẹ́ rẹ̀ ni sacrifices nígbà mi ó lè jẹ́ ìjọ ló ti gba nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ nígbà mi ó dẹ̀ lè jẹ́ pé èmi nìwọ́n náà ó ti yanjú rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ nígbà mi àwọn romantic ewì tẹ̀ ti ké fún ayé sẹ́yìn yẹn tí ò ní ṣìrìkì yá sí ni wọ́n ti fẹ́ kó jẹ́ pé ọmọdé lè yàn fẹ́ ọmọdé tó o bá lè ju ọkàn lè ju fún ẹ lásán ni tó o bá ń wò ó pé ìwọ ti fifty òun ò ju bí twenty five lọ àní ẹ̀hẹ́n tí wọ́n á ní ẹ̀mí rẹ̀ ò gbé ṣùgbọ́n yóò yìí bí ààrẹ àti ẹ̀bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ kára gidi borí ní fáàmì ìbò ọkọ rẹ̀ ní bá wù ẹ̀ ní ìmọ̀ pé ìwà lára rẹ ni mo ti jọ ọ́n pé àjọṣe ara wa obìnrin ní jẹ́mọ̀ òsì tí ò lè fẹ́nu sọ. so ká má dùn wọn síbi tí wọn ò sí ibi tọ́lọ́ ń gbé wọn sí ni ká gbé wọn sí ká tírìtì wọn bẹ́ẹ̀. tí èèyàn bá ti ṣègbésẹ̀ pẹ̀lú bíbẹ lọ́hùn tí òbí ẹni tó jẹ́ wòlíì obìnrin tó ti ṣe àwọn ìwádìí tọ́kàn rẹ̀ balẹ̀ tó bá ti ní bó fi fún ẹ. at least à ń fẹ́ ẹlẹ́rìí méjì torí kọ́ má bàa sí àríyànjiyàn ọkùnrin ẹlẹ́rìí méjì tí wọ́n jó lódodo ṣùgbọ́n kò sí ìlú wọ́n nìkan lọ dá lọ ọwọ́ aṣọ bá ń fún ọ ọwọ́ wá sí mọ́sí ìbàṣẹ wá sí bí ní ìsìgbé à nígbàdé sọ̀rọ̀ ní kọ́lá ṣùgbọ́n ní báyìí báyìí báyìí báyìí ọ̀rẹ́ yín dọ́kọ̀ tí ó wá wá sọ̀rọ̀ ọmọ òun òun dẹ̀ ti fún un àti bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ayé ló ti jẹ́ ìsìnkú báyìí ti pé ní tó sọnù kò lè kó jẹ mọ́ ó ti dòwò. nígbà tí wọ́n bá ní wọ́n ti fi fún wa ìgbà ẹni freedom yẹn máa rọrùn ló fi jẹ́ pé gbogbo ògbìyànjú tá a ṣe kí wọ́n a fi fún ọ kó tètè yá. wọn fẹ́ kí sàdáàkì kó ga jù. wòlíì ọmọ ó lè dá sùn ó jíròrò pẹ̀lú ọmọ bí a ṣe báyìí. Ntí ọkọ bá nípa ni but wọ́n lè negotiate ẹ̀. Ah, mo fẹ́ fẹ́ lágbájá, àti fún ọ, ókè lágbájá, wọ́n ti fẹ́ fún mi, mo máa fún ọ ní sàdá àti ìlú báyìí àpò ọ̀rẹ́ mi kira o lè fún ní one million àti one point five àti three kò kọ́ lé fún ní vi ọdún vi ní sàrẹ̀ mọ́ nìkan bẹ̀rẹ̀ kí ní nìkan tàbí mẹ̀tàmá o lè múlò mẹ̀tàmá tàbí kẹ̀kì bámbámbám kò ní òǹdíwọ̀n bọ̀ tó bá bó bá ṣe rọrùn sí mi ọ̀sán àmọ́ wípé àdúrà wa lọ jàǹkà lè sọ̀rọ̀ hàn. e ń kà ní kékeré lọ́dọ̀ tiwa ó lè jẹ́ bí n kí ni lọ́dọ̀ ẹ̀ lómi ẹ̀hìn tó ń kà ní kékeré ní gbé fóun fún ní bí five million tàbí ten million tàbí one ẹlòmí omi ní bẹ́ẹ̀ ni ní ọ̀gbẹ́ yorùbá nìyẹn pé àkànwó ni pé ẹ̀rọ tó kè ṣẹ̀tọ́ wọ́n ní kó ṣẹ̀tọ́ ní ẹ̀tọ́ ẹ̀ mọ̀ pé ẹ̀tọ́ tó bí pé tó ń fẹ́ orí ọmọ kan mẹ́sìn ó mú very good class jáde kò compromise èyí rẹ̀ ó tọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rárá ibo ló tún wá ti jáde us ló ti jáde iṣẹ́ wọn bá fà gan ní us kó tó wọ medical college pẹ̀lú dé wọ́n jọ fà pẹ̀lú ara wọn. tó gbogbo eléyìí ó jẹ ọkọ wípé gbogbo ohun tí bá ń béèrè wọn kọ́nà ọba kọ́mọ́dà ni wọ́n rú kọ́mọ́dà ni gbogbo wa náà rú gbogbo ọgọ́rọ̀ ó tó di bá àdáwọlé yóò di òun sápò fáìní bí wọ́n bá ṣe rí tí máa ń wà ń bẹ̀ but ọgọ́rùn ẹ kàákún láàmú bẹ́ẹ̀ ti fi gbogbo ẹ̀kọ́ wa ah, ẹni ìwé èèyàn báyìí ó ní báyìí àwọn nǹkan tó bá ní di correction láti gbà yẹn gan ẹ ti máa ṣàkíyèsí ara yín. wọ́n ní kí n mẹ́nìkan lọ tọrọ ọmọ mo ní bóun ló ṣe rí ó ní ah táwọn bá ń chat wọ́n máa ń sọ̀rọ̀ tó ṣe kínní gan-an lórí issues current affairs mo ní. àti títì ní wa akíndánidárí rẹ ó ti à question mi tí mò ń sọ ni pé ìtọ́jú ọmọ ìtọ́jú ilé gbogbo ọmọ ayé oríṣiríṣi ah, ó ní ibi tó kù sí náà. <laughs> aláàmójì ni ọ́ àwọn òbí rẹ tí mo bá bọ́ ọ lọ nísìnyí wọ́n ó rò wípé mo ti ṣe gbogbo àwọn àwádìí yìí wọ́n dẹ̀ fọkàn tẹ́mitẹ́ èmi ò lè lọ́bọ́ tọrọ ilé yìí o. ẹjọ́ ti rí tẹ́ bíbẹ́nu káwọn ọgbọ́n ọmọ ọ̀dọ́ ni káwọn ṣe fi ní ah, ó ní kí ni mo rí sí mo ní tí mo rí sí ni pé ò tí ì tó má rí ìṣe kọ́kọ́kọ́ yẹn ju kí là ń tẹ́ níbi márìkì náà lọ yẹn ara rẹ̀ tó o bá ṣe yẹn tán after that alhamdulilayi ó gbẹ̀kọ́ six months later lọ́sẹ̀ tó jáde bá pé ah, ọ̀sẹ̀ yé ń báyìí mo ní alhamdulilayi ọlọ́run dẹ̀ fún ní ètò jẹ́ sàwáwù kìfáwù rẹ̀ ah, alhamdulilayi bàbá náà dẹ̀ lè jáde síta ọmọrú ọmọ tó ní kó wo àwọn tí wọ́n jẹ́ yàn rí tóun lè fọmọ fún but yóò ṣe consult pẹ̀lú ọmọ yẹn pé mo bọ́ orí lágbájá èèyàn báyìí èèyàn báyìí èèyàn báyìí tọmọ bá ti sọ pé kò sí wàhálà wọ́n gbọ́ pẹ̀lú rẹ̀ gbàtí ọkọ ìyá wa Hafsa rọjò àná tó jáde láyé Sayyidina Umar radiyallahu anhu jáde síta nínú àwọn tí wọ́n ti fún ní sàtífíkẹ́tì àjẹ́nà lọ́lọ́bá rọ̀bíàlá àlì Usman bin Affan dónú rẹ̀ ẹni tí òjíṣẹ́ lọ́sàá àtúnlá ń fún lọ́mọ lẹ́ẹ̀mejì ó fún lákọ̀ọ́kọ́ jáde láyé ó fún lẹ́ẹ̀kejì ó tún jáde láyé tí mo bá tún ní ní èyí fún ẹ torí ọba adẹ́dàgán ti ju rẹ̀ nínú tẹ̀dá ààrí ẹ̀dá ọlọ́run ọba kan tó fẹ́ ọmọ àlẹ́bí ọlọ́run ọba méjì kò sí àti Osman bin Affan ó ní Hafsa ti jáde òkú mo fẹ́ kọ́ ọ fẹ́ Hafsa ẹni sì bí bẹ́ẹ̀ ó ní ìyìn ní bùkátà nísìnyí. sẹ́yìn náà mọ̀ o ní orí òun fẹ́ dára lálẹ́ fún un bá tún pàdé àṣìdígbòlá akbar ìpẹ́tọ̀ afra ti parí owó Abubakar Siddiq lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba òní ọ̀kọ̀ọ̀kan wà ní jẹ́nà níjọ́ gbìndà kíámà lẹ́nà ní kò sí interest àà ó ní àà má ti sọ àà ó rí pé ó mi sẹ́yìn náà ọgbọ̀ bọ̀tọ̀ pẹ́ẹ́rẹ́ òjíṣẹ́ náà fúnra fúnra mu wá tọrọ ìyàwó àṣọ ìgbà tí òjíṣẹ́ náà fúnra fúnra mu tọrọ ìyàwó àṣọ kan ìgbà yẹn sẹ́yìn náà abọ́kà rọ̀jẹ́ aláàánú wá jáde síta lọ́wọ́ aṣọ fún ọmọ rẹ̀ wípé rọ̀jẹ́ aláàánú àjùmọ̀ yìí wípé bẹ́ẹ̀ ni mo mọ̀ pé òjíṣẹ́ ńlá ní interest tá a wá ní mí tí wà á mú interest mi tí wà á ni mo fi dẹ̀lẹ́kẹ̀ mo dẹ̀ pé nu ọba ẹnu jẹ́ ṣùgbọ́n ọlọ́run bá ti fi eléyìí substitute tó òbí ó lè jáde síta kó wo ẹni tó rí pé eléyìí níbi ó níran ọlẹ́sìn ó ní gbogbo ẹ̀ nígbà ní òbí yẹn lè mọ́ ìjẹni tí ó ti ẹ̀ pé ń lọ títí irú rẹ̀ ṣẹlẹ̀ brọ́dà àti sísá ríra wọn wọ́n fẹ́ fẹ́ra wọn sísá mashallah brọ́dà the first tí mo kọ́kọ́ rí ìyá àti bàbá sísá ni wọ́n ní sheik mọ́yìnà. a n'i kẹ́ wà ń dín kan ká dàrú ká ọwá mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n awụ o àwọn ọmọ rí o ẹni táwọn ọmọ ni àwọn ọmọ bàbá gbogbo nka rẹ̀ na ọmọ. ma a anyị ko lílọ ilé kéwù dada kò sí ọ̀ dáadáa ṣe ìgbà mélòó lè yẹn fi serious ìgbà yẹn mélòó lè yẹn fi bẹ̀rẹ̀ lè kéwú ó bẹ̀rẹ̀ lè kéwú yóò serious lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ńtà fẹ́ kú lọ́mọ rẹ̀ ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ ọba sọ fún bírọ́dà tó fi tó lòun mú tó rí báyìí ó lòun náà yọ ọ́ bọ́lọ́run ti kọ́ sísà náà ní interest lórí ẹni táwọn òbí rẹ̀ sọ. So ọkàn jẹ́ pé àgbọ́yé ẹni tí wọ́n láwọn ní interest lé lórí kò tí ì jẹun dáadáa gbà yẹn alhamdulilah àgbọ́yé rẹ̀ padà wá tẹ̀síwájú wọ́n ti ṣèyàwó ọmọ ti wọ̀ ọmọ tó ti wọ̀ gan-an ti ń lọ bí márùn-ún àdúgbò lókèlè sọ̀tà alhamdulilah so ó pàtàkì òbí lè ṣègbìyànjú eléyìí torí tí òbí rí ọmọ lè má rí àwọn méjèèjì so alhamdulillah torí pé wọ́n dẹ̀ mara wọn wọ́n mara wọn délédélé yẹn ó ń jẹ́ kí factor níbi títún àárín wọn ṣe ní nínú ilé abẹ́ ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́mọ̀dálẹ́ ẹnì kọ̀ọ̀kan wa rú a ti rúure pẹ̀lú islam kọ́lọ́ọ̀bí agúnlẹ̀ rẹ̀ ìgúnlẹ̀ rí rẹ̀ ni wípé kábà òjíṣẹ́ lásán àti làmú ọlé ọlá kábà ọlé ọlá kọ́lọ̀ mọ́jà wọ ná ká tó wà lìjánà. inú ilé ó nídìí ìpáyọ̀ náà bá sòrò ìmọ̀ àti ìgbé nǹkan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ téèyàn bá ṣe níwàdùwàdù ẹni tó bá ti jẹ́ pé kò tẹ̀lé gbogbo àwọn tá a sọ yìí tí wọ́n dẹ̀ ti ń gbélé ara wọn àti kó ṣe sùúrù sùúrù tó pọ̀ mọ́ pẹ̀lú sùúrù pẹ̀lú dùá pẹ̀lú ìmọ̀ àti ọgbọ́n àtòyé bẹ́ẹ̀rẹ̀ ẹni lò inshallah karim changes máa wà tó jẹ́ pé yóò mú ìdùnnú wá fún tọkọtaya kọ́lọ́n bá mọ́tà ní gbogbo wa nù subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salatu wa salamu ala muhammadin wa wọ́n lọ ní áwùjọ ìlú. جزاكم الله خيرا. جزاكم الله خيرا. نعم عواتي يعني بيري. 1, 2, 3, 4, 5, 6, 7, 8 إن شاء الله. Now, officers, go on for your video, 9, 10. na ẹni ìbéèrè wípé oníkọ́nà ọba lẹ́gbẹ̀rẹ́ kí ó máa dáàbòbò níta àtẹ̀yìn àti àwọn arálẹ́yìn ó ní ṣe nǹkan kan burú níbi wípé kí àwọn òbí obìnrin tí ó fẹ́ lọ́kọ kí wọ́n kọ àwọn kan tí wọ́n fẹ́ gbà àwọn lísì tí wọ́n máa kọ yẹn pé ṣé islam kọ̀ wọ́n ń àwọn ọgbà àwọn ọgbà àwọn ọgbà ọ̀rùn yẹn ìṣesí kan ní lọ́jọ́ pé ó fà kíláàsì lókùn bá tí ó bá ti mú ìnira wá tí èdè ti tó mú ṣe kì á dùn gbogbo àwọn arúgbó báyẹn kò sí nǹkan tó kọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run kò jẹ́ káàrí ní pẹ́ lórí dáadáa. Ògùn tẹ́ ń sọ fún wa lọ́n kó jẹ́ kó sí aláǹfààní ìbéèrè méjì ni ìka ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo sì fẹ́ béèrè àlàyé sí láàrin àwọn brothers ó ń bá títẹ̀ ẹ̀ ń báyàwó ẹ̀ jà ó wá nà ọkọ̀ ń báyàwó rẹ̀ ó wá nà ìyàwó rẹ̀ àwọn abẹ́rẹ́rì pé sí ìsìláàmù ní ká na ìyàwó ìsìláàmù fún àyè rẹ̀ lẹ́ẹ̀ but Islam kórìíra rẹ̀ olójúṣe náà sọ àṣìlá ní ẹni retí ìnáwó obìnrin ìṣòta ni ọ̀wá jẹ́ títa lọ́wọ́ fẹ́ kí òun ọgbà oyè ẹni bí látẹnu ọlá òjíṣẹ́ náà sọ àlọ́sọ́nà ǹtí ò bá fi di wípé yóò wá pa nínà wá kéèyàn yẹra fún un ìtọ́pẹ́ta. Yàtọ̀ fún ọlọ́ọ̀hẹ́. Ìbéèrè kí. Báyá pé nínà fẹ́ wọ̀ ọ́, kọ́ má jẹ́ nínà ìpalára, kó jẹ́ nínà fẹ́. Àpèjúwe sá. Àpèjúwe wọn náà ni wípé bá ṣe bára wa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ọ̀fẹ́ tá a bá ń jà ó yàtọ̀ sí bá ṣe wá yọ kókó tàbí ibi wípé bọ́ọ̀bà kú okú ṣáàlọ́sàn ọ̀rọ̀ àbọ̀rọ̀ sọmọ fún sọmọ mọ́lúwàbí pé a máa yanjú ẹ̀ lẹ́yìn torí tọ́ba ti ń lọ lẹ́wù yẹn kò sí tí ẹni tẹ́fẹ̀ẹ́ dì fún àṣetá lọ kò sí tí ò lè dí jẹ́ kí n fún ọ lápèjú ẹ̀ ìyá kò sí pé bàjá ìwà wọn ṣẹ́ ẹ̀rọ ọmọkùnrin yìí. ọmọ ohun kò padà sílé ọkọ mọ́ kí ló dé ó ní kọ́mọ sọ̀rọ̀ ẹni tó lù jáàmù dáadáa ni ọkọ rẹ náà tó ń pè é pè mí òun náà ń pè pè mí náà ó ní láti gbà tó ń ti wọlé bí ká mọ̀ sọ̀rọ̀ kó gbà bí a ti dùn. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní pé táwọn máa ń sọ̀rọ̀ tó gbà lẹ́nu. wọ́n wá gbàùn bẹ́ẹ̀ jọ ó bọ́ sódì mo ṣe gbàùn òun náà wá ṣèṣe obìnrin òun náà wá rò pé fóònù náà gbàdùn wàhálà là bó ṣe pé tv nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ọkọ̀ máa obìnrin ẹ lórí ah. Ah, ó nà mí gbọ́dọ̀ tó gbọ́dọ̀ ó nà mí ó dẹ̀ gbé gúúgù lórí rẹ̀ so ìyá ní ìyá kẹ́kẹ́ ní ìyá tó kú sí ìyá tó pàtó ní ìyá tó ń pín jáde láyé bọ̀ ìyá ìlóòrò láti kékeré ó ní ibi tó bá ti lóun ṣe kú sí àjímọ̀ lòun ó ti faṣọ iná máa lọ́rùn ní ara kò tó gbogbo eré so irú nǹkan báyìí problem ti bẹ́ẹ̀ tí ẹ̀ máa ti fi nínà ẹni ṣeré tàbí ẹ̀ ń fi ń kọ́ra yóò dé lẹ́kùn tí ó máa gboyè sí tí ó jẹ́ pé ó lè ní ṣe bá ń tóbìnrin kó náà wò ó pé kí òun náà sọ pé bí òde ẹlẹ́sìn rẹ̀ yóò pé òun náà fẹ́ ṣé wà ní gbogbo. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n dàrí títà tó fẹ́ fẹ́ náà ẹni tó wá júwe fún un pé títà láì fẹ́ kó lọ fẹ́ tó lè yan ẹni yẹn náà pé kó bó òun ṣèwádìí ní nípa obìnrin yẹn tó lóun ò má dẹ́ẹ́ni bàbá ọmọ náà wá ní òun ò ọkọ bàbá ìyàwó olóhùn máa bàbá ọkùnrin ẹ̀yìn bàbá obìnrin olóhun ò mọ ọkùnrin tó lè wá yan ọ̀rẹ́ tó jẹ́ pé tọ́ka ọ̀rẹ́ sí pé mo rọ́mọbìnrin kan lè kan ó dáa so ọ̀rẹ́ wá sọ pé kó bóun wádìí so bàbá obìnrin náà wá sọ pé òun mọ ọkùnrin kò náà ní kó bóun sí wádìí tó lè ti bẹ́ẹ̀ ìwádìí ọ̀nà méjèèjì àbí ká pè náà bí ká pè wá náà ká mójú ajé kò ní sọ wọn gbogbo ẹ̀dá lè sọ kó mọ̀ ní pé àmánà ni òun ọ̀jẹ̀jọ rẹ̀ ní gbangba ẹjọ́ fi ń da kí a kọ́mọ́dé ti kankan pamọ́. lẹ ìpè ara tẹsán ṣé kó tó di pé òun máa kéèyàn tó rí ìyà kankan òun kó bẹ̀rẹ̀ ni àbí kó ti rí ìyà tẹ́lẹ̀ marriage kó tó rí ni. Sọ́wọ́ alẹ́ kan pàtó. Ọlọ́wọ́ sọ lẹ́sẹ̀ rẹ̀. Mo ti bẹ́ẹ̀ ní fáyín náà, àmì àtẹ̀yìn náà. Now, uh, kí tó ṣèbéèrè ni. Mo fẹ́ kí ẹ máa fa ní àkókò ìhàn torí àkókò ìtì yàtọ̀ gan-an. What after ni à ń but ó ti wọlé ní two minutes after one but ìta àbùsọ pé ó ti wọlé ní two minutes after one wọ́n lè pè é ní two minutes after one but what after là ń kí ń bí yẹn so asiri ní ìsìn tí wọ́n bá pè kí wọ́n pè ní nǹkan bí aago mẹ́rin ọkọjá àfẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n á lè kí ní aago mẹ́rin àbọ̀ mọ́gírì tó o bá ti wọ̀ ìṣá ìtì tó lè sin aago mẹ́jọ fọ́júrì nísìn ó ti tó ní kọ́tà àpà but five thirty la jí ní àbí àbí six thirty kí ni time zan kí ni six twenty five náà so ọ̀fọ̀ kan balẹ̀ dáadáa láàrin jí ní six twenty five bọ̀ ló ti wọlé ní ìtàgé six twenty ó ti wọlé ní ìtàgé after six just for few minutes after six minutes. Now, after six, then after six, then eh, ó ti wọ́n lè pè ní five after six. Ọlọ́wọ́ gbà lẹ́sìn lọ́wọ́. Ìbéèrè ni pé tí èèyàn bá ké ayé ọlọ́run. Tí èèyàn bá ké ayé ayé àti ọlọ́run. Tí èèyàn pé bismillah ar-rahman ar-rahim tó wá fúnlẹ̀ ayé yẹn ṣé kó tún pé bismillah yẹn ni àbí kó máa bá ayé yẹn lọ. èyí ṣe bísmìlá rahman rahim tó fi ké fàtíà ó wá fẹ́ mú súrà mí wá bíi iná akọ iná yóò ṣe bísmìlá kó tó ṣe iná akọ iná. bọ́t gbogbo ẹ̀ jẹ́jẹ́ ni yóò ṣe ní inú ni yóò ṣe sínú ni kò ní sí síta. wọ́n ní tí ò bá ṣe ń kọ́. bátímánà lára fàtíà lọ́wọ́. tí ò bá ṣe mú fádà rẹ̀ pé bọ̀ tí ò bá ṣe fún àwọn súrà tó kù ẹ̀yìn ó sì ṣe ojú fòrò Assalamu alaikum warahmatullahi ẹ̀lákùn láàká ẹ̀rẹ̀. Òwò ẹ̀tẹ́ bá ń sọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Ọlọ́run àbá kan ilé ẹ̀sà ìsà ọ̀tẹ̀ ilé tí mo fẹ́ kí fi kún ní pé this modern way of particularly wọ̀límọ̀tò nìka àwọn èèyàn máa ń kọjá àlà ń pẹ̀ gan the renting of big calls, káwọn èèyàn máa free mixing of men and women cutting of cakes kọ́ yí ọkọ̀ àti ìyàwó ká máa fún oúnjẹ síra wọn lẹ́nu ní public. ẹgbẹ́ orúkọ àwọn yẹn tí ó àwọn nǹkan tó jẹ́ jọjà àwọn ẹ̀rẹ̀ tí ó pọ̀dẹ̀dá sí márèjì bá ṣe jọ tiwa sí bẹ́ẹ̀ ni ó ṣe ní àgbàríkà sí ọkọ àtìyàwó bọ́ sí gbangba wá jó nǹkan kò sí bọ̀ láàrin ara wọn fún síra wọn àwọn obìnrin wọ́n lè ṣe ń díje wọ́n lè jù torí tó jẹ́ máa béèrè question ìlú pé ìyàwó náà lè tó fọ́kọ rẹ̀ nínú ilé kò sí irúnjọ́ tí ó lè tó fọ́kọ rẹ̀ nínú ilé ó lè tó fọ́kọ rẹ̀ and uh, wòlíìmá lẹ́yìn ìgbìyàn bá wọlé tó obìnrin tán ó ní wòlíìmá tó wà ní súnà ètò ìṣẹ́ náà bá àtúnlá ń ṣe jọ́ kẹta wọlé tọ̀ yọkẹta lẹ́yìn ìgbà tó ti wọlé tọ̀nà lọ́sẹ̀ tó ṣe wòlímà ètò kéré nínú díẹ̀ lè ṣe wòlímà ní díẹ̀ àìdá oúnjẹ tàbí kékeré àwọn bínú tí ọba tágbára tágbára bá wà alẹ́rẹ̀ akán àgbò kan wọ́n lè pin bá a ṣe pa kí wọ́n kí wọ́n tó wá sí dọ́wọ́ bò ọlọ́run fi sọ́wọ́ alágbára rẹ̀ wọ́n lè para fún ní wọ́n lè fa màlúù ká ń pa rẹpẹtẹ kẹ́ńtì ń jẹsí rẹpẹtẹ oúnjẹ ìdúpẹ́ fún ọba adẹ́dà ni nítorí náà gbogbo tó bá rọ̀ mọ́ ọ gbọ́dọ̀ ọba adẹ́dà àti ẹni tá a bá pé ò gbọ́dọ̀ wá tó bá wá tí wọ́n bá ẹni a lè múyàn lẹ́yìn. wọ́n bá pè wá ọ̀ràn yẹn ní ká jẹ́ pé tá a bá dọ̀hùn a lè jẹun ṣùgbọ́n tá a bá ní ìdí tàbí ní lè jẹun ká ṣàdúrà fún ẹni tó pè wá. Uh, tá a bá rí ohun tí ò dáa níbẹ̀ irú pọ̀ ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ sọ nìsín tàbí ó di pé wọ́n fẹ́ máa sọ́ di agbo orin àti music èèyàn lè yẹra fún un lákọ̀ọ́lọ́kọ̀ọ́ Kí a máa fẹ́ gba hall, kí wọ́n make sure wípé wọ́n gbìyànjú kọ́mọ̀sì free mix ní ọkùnrin àtòbìnrin. Kọ́mọ̀sì free mix ní ọkùnrin àtòbìnrin kí wọ́n yí àwọn sọ́tọ̀ dáadáa. Ìgbọ́n tá a bá wọ pé kí wọ́n ṣe níwọ̀n bàbá yìí alágbára jura lọ àti pé ọ̀rọ̀ wòlímà kìí sọ́kọ ìyàwó nìkan ni ó dá sí àwọn èèyàn ìyàwó gan lè dá sí ọ̀rẹ́ lè dá sí àwọn tí wọn ò ní wọn ò bá wọn tán ṣùgbọ́n wọn kàn láìpẹ́ wọn náà àwọn náà lè dá sí. mọ́sálà wọn sọ pé ah, lágbájá fẹ́ ṣe wòlímà èmi donate màlúù mélòó kan mo donate màlúù méjì mo fi five hundred thousand kún ó ti ń fẹ́ jùlọ náà nìyẹn hmm. bọ̀dé tó máa ń mú rọrùn wípé kó mọ̀ ní wàhálà nù tí èèyàn bá ní control tó lè fi sẹ́ǹsì gbogbo àwọn eléyìí ọ̀pọ̀ ọ̀nà ni pé kó ṣe sínú masjid kó ṣe sínú masjid kó kó àwọn èèyàn lẹ́nu jẹ nínú masjid mọ́sánà bá ṣe wà ń bí ọ̀rẹ́gbẹ́ mọ́sílì láti fẹ́ ṣe táwọn obìnrin wà lókè táwọn ọkùnrin wà yẹn àti ìgboyà lórí ìbàjẹ́ kò ní rọrùn bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ kọ̀ntróòlù ẹ pàtàkì gan kọ̀ntróòlù pàtàkì fún mi. Assalamu alaikum Sayakumullah. Now, ìbéèrè ni ó dá lórí àwọn àṣà kan tí ó wà nílẹ̀ Yorùbá èèyàn kan fẹ́ ṣe foundation nílé ẹ̀ tó wá sọ fún mi pé òun fẹ́ ṣe foundation ẹ̀ wọ́n ní kí àwọn gbóúnjẹ wá ṣe àwọn pé owó tún lélẹ̀ mi ò gbọ́ ilé rí so mi ò mi ò tẹ́kẹ̀ serious mọ̀ kan ok káàtì ẹni gbogbo ọkọ̀ fẹ́ gbóúnjẹ fẹ́ ṣe sọ́dá pẹ̀tàbó fẹ́ fi ṣọ́ọ̀kì àwọn tínú wọn ò dùn bọ̀gbà tásìkò yẹn wá tó ń súnmọ́ tó wá sọ fún mi pé sọ ẹ̀bà ni wọ́n ní kí àwọn gbé wa mọ́nà ó tó dán kó jẹ́bà ó lè ṣe ráìsì ó lè ṣe kí wọ́n ní rárá o ó ṣàyàrí kan ẹ̀bà ni wọ́n ní táwọn bá ti gbé ẹ̀bà wa ìgbàrara ó ní wọ́n sọ pé gbogbo ilẹ̀ Yorùbá pápátá bọ́ ṣe máa ń ṣe ilẹ̀ táwọn bá ti gbé ẹ̀bà wa ẹgbẹ́ bà ẹ̀ gan-an ní káwọn gbà mọ́lẹ́mì òpẹ́lẹ̀ yìí mo ṣáà tẹ́kẹ̀ẹ́ sí rí pẹ̀lú ẹni ẹ òun náà ṣá ìyàrí mọ́ lọ tó máa wọ́n pé ṣé irú nǹkan báyìí ṣe àwọn ọmọlé jẹ́ ẹ̀bà lẹ́mọ́ ń pè ẹ̀bẹ̀ fóyútẹ̀bà ti Assalamu kọta sir. tó ṣẹlẹ̀ ní pé. Láti bá ń Láti kó àwọn èèyàn lẹ́nu jọ. Súnà kọ́ wá jẹ́ pé ẹ̀bà láti sùn ẹ̀bà láti jẹ àti tó bá yẹ pé àwọn tí wọ́n wọ́ wá bẹ̀. Assalamu alaikum. ní tó ṣẹlẹ̀ ní pé tí a bá wọn pẹ̀ àwọn tí wọ́n máa ń bá wa ṣiṣẹ́ máa láàbí ìrẹsì yẹn oúnjẹ yẹn la máa ń pè. kódà búrẹ́dà tọ̀wà gan-an oní sàmárìkì. So ẹni so bọ́ ṣe take it serious tó bọ́n ṣe tèkẹ̀ sí ọ́n bí pé wọ́n fẹ́ máa bí ṣe ṣẹ̀rí àkàn pé arára o ẹ̀bà ni wọ́n fi ń ṣe ndb ẹ̀ pé ká ṣe bọ́ ṣe ń ṣe ó lè Ọkà ni wọ́n tẹ̀wọ̀n òfẹ́lẹ́bà, ọkà ni wọ́n máa ń tẹ̀lẹ̀ láti ṣe ọkà wá òfẹ́rẹ́, òfẹ́rẹ́, òfẹ́rẹ́ pàtàkì. Tọ́wọ́ rẹ̀ kéré lọ́dọ̀ àwọn olùwọ́ ó mú ọkàwà ní ọkàdẹ̀wẹ̀ ẹ̀bà ní Jẹ́mà. Bárakàlá ọdún náà. Sàwọn àyíkọ́ ọ̀tún ẹ̀rọ akọ́rọ̀ mọ̀kún lọ. Ọlọ́mbà ṣe dáadáa fún yín. Etí mo fẹ́ béèrè wà lórí ìsó igi. Nígbà tí àwọn ẹlẹ́rìí bá ti jókòó àti bàbá ìyàwó. Nah àtàwọn ẹbí ọkọ àtàwọn ẹbí ìyàwó tán jókòó. tàbí ẹni tí ó tó ní ju bàbá ìyàwó. náà. torí ní ọ̀dọ̀ wa mo dẹ̀ mọ̀ tó bó ṣe nílẹ̀ yorùbá náà nù. bàbá bàbá ò ní wà níjókòó kí bàbá ìyàwó ló ń lẹ́nu ọ̀rọ̀ yóò tiẹ̀ sá sẹ́yìn ni. Fálọ́nà. Ó ní ráìtì. Bàbá bàbá ó ní ráìtì. Níbo bí náà ti rẹ̀ ẹ̀gbọ́n bàbá. Eh, bàbá kan ó fi sẹ́yìn ó sọ pé ohun bímọ wo bàbá ẹni tó bímọ nìyẹn so ìyẹn tí wọ́n bá tò bí wọ́n ṣe ń tò ní wọ́n so ni wọ́n fọ̀rọ̀ sí lẹ́nu òní gbogbo àwọn àwádìí mi tí bàbá ìyàwó gan lè má lè tọpinpin rẹ̀ wọ́n tọ gbogbo pinpin rẹ̀ so in the end kí gbogbo ẹni ti dáa náà ni wọ́n máa fi ń sábà ṣe. ẹ bá fún mi. ṣé kìí sáfà ni o. asáwọ̀ rẹ̀ kan sí i. na ìbéèrè mi aláwọ̀kọ́. ìbàdàn kan náà ni ọmọ rẹ̀ lè gbára yìí. lórí obìnrin tó bá fẹ́ bímọ a máa emphasize lórí pain tó bí máa ń feel tó bá ń rọbí tó dẹ̀ wà explainable dáadáa but ṣé àwọn obìnrin tó máa ṣe CS fún tó ní irú benefit yẹn abẹ́ni bá abẹ́ni torí wọ́n máa ń pèsè àwọn obìnrin máa ń pèsè ẹ̀ gan ju kó lọ bí lọ gbọ́ wọ́n máa ń bí pé ó wà àjèjì àwọn òyìnbó wọ́n ti máa ń pèsè ẹ̀ pèsè sí ẹ̀sìn yẹn based on pé most times máa wà painless and it's something like wọ́n ti máa ń sọ pé. painless so painless ja kí wọ́n bá ṣe tán ọ̀dọ́ tẹ̀yìn ẹ̀yìn máa wà ń bẹ̀ dìfà pè ní wọ́n dìfà pè ní láwà lẹ́kọ̀ọ́ àti láà nǹkan tí wọ́n sọ yẹ ó apply tó tọ́ ní in the advanced client bí àwọn US Europe and other things àwọn obìnrin wọ́n máa ń prefer to have CS that can go through the phase of labor. Okay, so, for the environment àwà yìí, àwọn èèyàn bí lè pé iṣẹ́ abẹ gan pé ikú ni okay so not many people bí ó sì sí prefer to go through that thing. ju pé kan sọ pé àwọn fẹ́ ṣe cs lọ then there are indications for doing cs kì í pé not serious minded doctor ní eh, environment àwa yìí tó máa kàn sọ pé torí pòbìnrin going to labour mo fẹ́ gbé lọ tíátà lọ iṣẹ́ abẹ fún láì jẹ́ pé ó ní indication kan pàtó bóyá pé ọmọ yẹn tóbi ju ibi tọ́mọ fẹ́ tí ó fẹ́ gbà jáde lọ tàbí kí ìyá gan ní major court condition kan débi pé tọ́mọ yóò bá tètè jáde ó lè mẹ́rin ìyá náà lọ so bóyá báyẹn education yẹn pàkàrí tó gbọ́dọ̀ ní particular education kan tí wọ́n á fi sọ pé àfẹ́sí ṣe ẹ̀sùn mọ̀ but other than that we still prefer women to go through a normal labour. pẹ́yì báwo ni òjò ní ní pẹ́yì káti ẹni pé gbàtà fẹ́ sí abẹ́ àfún ní ẹni tí sí àǹkan kan tí ò ní jẹ́ kó mọ̀ nǹkan tí èèyàn sí ó lè mọ́ sí pẹ́yìn àti táì téèyàn sí abẹ́ but tí postoperatively látàrí operation àmì devil o máa ní pẹ́yìn ó máa ní pẹ́yìn sí pé a máa tún bẹ́ẹ̀ kò ní tó ti ẹni tó ń lọ bí ọ̀tọ́ tó máa rí pé ìsìn òun náà ní ládà ẹ̀ pẹ̀kọ̀ kọ́lẹ̀ mọ́tò ti ẹ̀lẹ́tì because circumstance mi ń gbà mí kò ní choice àyàfi kó ṣe pé ẹ̀ mẹ́bí health situation kò lè push mẹ́bí ọmọ àgbàjáǹtì kò so many things tó yẹ pé àwọn doctors ń wo pé àfi kí wọ́n ṣiṣẹ́ àbẹ̀fẹ̀ now and uh, lọ́mọ gbogbo ẹ̀ náà wọ́n bá dẹ́dà lọ́wọ́ wọ́n ti sọ fún sísà kan ìgbẹ́ wọn ti ṣe àbẹ̀ fún un. dẹ̀ ní ó ń èyí sọ pé tóun bá ń ṣàǹkà ọlọ́run lè mú wa kí wọ́n mọ̀ ṣiṣẹ́ àbẹ̀ fún tó mú wọ́n tẹ̀ ń lẹ́kẹ̀ẹ́. that's what tọ́mà obìnrin àmọ́ wọ́n wà mọ́ religious pàápàá bí tó bá ti affect irú nǹkan báyìí. ọkọ rẹ̀ wá gbé fóònù ní tó bá kú ṣe ìwò ọrùn rẹ̀ ló wà ọlọ́run ní jẹ́ kí ní káwọn ṣe káwọn ṣe tó hàn náà alhamdulillah wà láàrin ọ̀tọ̀ kí tí Ali ara tó lọ wá lọ́dọ̀ wípé kí wọ́n fáwọn lẹ́rú láti àṣìṣì ìyàwó ara tó jíṣẹ́ náà sàásùlà fún wa yìí torí zikir ó máa ń jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún so ọmọbìnrin bá sáàtì gbé tàbẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah àpẹ gangan báyìí so dókítà wa ní kí ni tọkọtaya ń fà ó láàpọ̀ òun sọ yìí pé tóun bá ń ṣàǹkà òun lè má ṣe cn kọ́lọ́wọ́n bó ṣe ní dókítà bá sọ sísà ní dókítà náà àfáà rẹ̀ wo ló bá ní lẹ́jí mo ní à yóò pẹ́ ní fáwọn àfáà mi tó lọ́wọ́ pé dúpẹ́ ẹgbẹ́ wọn ní mo ní ara ń tẹ́ nìkan sọ ní wípé gbogbo ọwọ́ ọba adẹ́dà lọ́wà ó lè má láti ẹ̀sùn lọ because I was an instant wọ́n fẹ́ ṣe sí ẹ̀sùn ọ̀kan nínú àwọn ọmọ ìyá lóbìnrin wọ́n ti ṣètò gbogbo ẹ̀ kí dókítà tó dé tó bá bímọ ó dẹ̀ bí nọ́málì ó bí nọ́málì kódà kò stress nǹkan bẹ́ẹ̀ni tó ọ̀gá béèrè ni ó ní tó ní máa ń jáde lára o ṣóun lè kírun àwọn àfáàdẹ̀ ní wẹ́ omi tó ń jáde lára obìnrin ẹ̀jẹ̀ tó ń jáde lára obìnrin tí ìbá ṣe háì ajẹ́nifà tàbí istihada ètò ń jáde kìí ṣe hàì kìí dẹ̀ ṣe nìfàs torí wípé kò tí ìdìmà àbí àdẹ̀lẹ́ pé ní ṣàhádà wọ́n ní dẹ́mùn fásitì wọ́n ní so ó lè kí mù lọ́mọ lè mú náfìlà àrákà méjì wá ó ṣe ń yẹ náfìlà àtàwà yìí lọ́mọ bá lè jáde ṣé àlẹ́fàn bọ́ṣọ́ ọ̀mà ibi tó ń kálukú bá gbé ẹ̀hẹ́n tó bá gbé ìmánì rẹ̀ sí ọlọ́ọ̀bá rẹ̀ ti ṣe sọ̀rọ̀ fún so báwo ti rí ní tí wọ́n kọ fún sísà ẹ̀nìyẹn dókítà bá ní kó mú kíá mú sùúrù alhamdulilah lóòótọ́ lóòótọ́ ó dẹ̀ bímọ yẹn without fear circumstances máa wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí dókítà ṣe sọ. lọ́kùnrin ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ẹ ti máa ń ṣàlàyé fún oríṣiríṣi àwọn àtikáà jẹ́ kó lọ́lá so then hadith tó wá lórí pé tí ma fi gbogbo àkàrò ẹ̀ ṣe àtàrí fàlọ́ sọ̀rọ̀ àtàrà polo so ó máa wà confusing my okay láìláìlá ma àtọ́dọ̀ àkàrò. so again okay then lastly lórí. one of the benefits is that láti yẹn ni wípé ọmọ òjíṣẹ́ náà sáà sọ́nà ni màláìka wà níbi sàárẹ̀ òun tó sọ pé tí èèyàn bá ti ṣe sọ̀láàtù fún òjíṣẹ́ náà sáà sọ́nà yóò sọ pé lágbájá ọmọ lágbájá ó ṣe àsàlátù fún ọ níbi báyìí sọ́mọ̀ pé bàbá òbí gẹ́gẹ́ tún ti kó nínú ládà ẹ̀yìn ẹ̀ ńgbà tó sọ pé ọmọ lágbájá tọ́ba ti sọ pé ọmọ bà tẹ́ńdà kọ bàbá ìyá náà ti wà ìbò ìyá náà ó ìyá náà ti kó ń bẹ̀ tó kì í ṣe ẹnìkan lè yọ gbà ládà ẹ̀ àwọn òbí náà tún gbà nínú ládà ẹ̀ sọ́mọ̀ pé ọlá ló fi jẹ́ pé àsàlátù ní àwọn nǹkan nínú àwọn àǹfà benefit tó yẹ pé àkàrù ní ìfẹ́ mọ́lẹ̀ yàtọ̀ sí Al-Qur'an Karim náà. láti lórí irun àwọn obìnrin tó ń kí nínú ilé. so bí irun ẹ̀ṣá yẹn sìn báyìí first two àti ẹ̀kọ́ kàsókè tó bá kà jẹ́jẹ́ tó bá àwọn yẹn jẹ́. gbogbo ọ̀run wa bákan náà láṣẹ kí gbogbo nǹkan tá à ń ṣe nínú bákan náà láṣẹ kí ọkàn jẹ́ pé tí wọ́n bá ṣáájú tó bá jẹ́ ìmáàmù ní sáfù kan náà ní wàá pẹ̀lú àwọn obìnrin. ẹ̀yin ẹgbẹ́ pé tó ń bá kà jẹ́jẹ́ tó bá wọn jẹ pé sì wọn kò wà valid. ó wà valid ó lè dín ó lè dín nǹkan kù ó pẹ̀lú kò sí bó ṣe kó ṣe but definitely ó ní ìwọ̀n kò bá ń rẹ̀ jẹ́. ìdákùnlá kan. fáwọn ìkànnì. ẹ ṣẹ́bẹ̀rẹ̀ tí o jẹ irun magrib àwọn àǹtí ìṣá ìlọ́wọ́ tó tẹ̀jẹ́ pé tó fi jẹ ẹ̀rùn mọ́gírìbì yẹn ó wà fálì bẹ́ẹ̀ni tó wáyé pé kò bìkítà ni kò lè tún yẹn san mọ́ títí dídí ọ̀gbìn ilẹ̀ àríkíámù àti kọ́ máa yẹn náfìlà tó pọ̀ kó dẹ̀ máa bẹ̀ náà kò forí jù pọ̀gbọ́ pé tó jẹ́ tó fi jẹ ẹ̀rùn yẹn wà fálì wọ́n wá ń choice choice àkọ́kọ́ ó fẹ́ kí mọ́gírìbì wọ́n dẹ̀ ti ń ó lè bá wọn kí ṣáì kó wá mú mọ́gírìbù ẹ̀wà but èyí tó pé jù tó dẹ̀ tẹ̀lé àgbọ̀yé jù kódà ní ẹ̀ mọ́gírìbù kó bá wọn kí mọ́gírìbù nígbà wọn bá dìde fún lákàyà ìgbẹ̀yìn ti ìṣáì kó ṣe tẹ̀ṣẹ́ òtù kó sálámà kó fi lè jọyìn wọn tó bá jọyìn wọn ó bá mọ́gírìbù ní jẹ́mà ó bá ìṣáì náà ní jẹ́mà nìyẹn sọ̀rọ̀ pé yóò gbà ládàá ìjọba lójú ààrà so ló ti bẹ́tà ó ṣe báyìí but ó lè kí ó lè kọ́kọ́ kí mọ́gírí ó lè kọ́ tó bá ó lè kí mọ́gírí tí wọ́n bá dì múra ká ẹlẹ́ẹ̀kẹrin ti ìṣà yóò máa dúró dè wọ́n kí wọ́n tún un lẹ̀ náà nísìn kò kí mọ́gírí ó dẹ̀ ní valid reason tí ò fi tèkì ìmáàmù ti bẹ̀rẹ̀ ìṣá ìbáyìí tó bá ní kóun ó máa kí ìṣá ìlẹ́gbẹ̀ẹ́ kan àbí mọ́gírí kòun lẹ́gbẹ̀ẹ́ kan kò ní concentrate torí pé wọ́n ti ń kí ṣáà ìlàwọ́ ó wá dà níyàn láti kí Maghrib lẹ́yìn ìmáàmù tó ń kí ìṣà wọ́n ti kẹ́wàá káàkẹta Maghrib tẹ̀ di pé wọ́n fẹ́ dìde fúnra ká ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ní jama òun jókòó ó ní choice méjì ìmọ̀ kó jókòó kó ṣe tẹ̀síọ́wò kọ́mọ ṣàdúrà rẹ̀ kọ́ wá dúró dè wọ́n kí wọ́n fi wá bá lórí rákà mẹ́rin wọn kẹjọ sálámà papọ̀ èyí ò gbọ́n tó kò kò kò mú tó tàbí nígbà wọ́n dìde láti mú rákà kẹrin wá òun jókòó láti mú tẹ̀sẹ̀ òdò wá ó sálámà ó ti kí wọ́n grip nìyẹn ó dẹ̀ kí pẹ̀lú jama ó bá wọn ó kí pẹ̀lú jama ìṣáì ó wá dìde kí wọ́n tó di pé ìmáàmù lọ sí yúròkó ó wá dà ní ẹ̀ṣà ó ti bá lẹ́yìn ní ọdún bá lẹ́yìn náà ń jẹun alẹ́ ìgbà tí bá sálámà lákà tí wọ́n yóò kan ti wá tó méjì ṣe tẹ̀sán wò yóò méjì fi fi pé mẹ́rin irú ní ti tí wọ́n lè. tí ó ti wà válé ìtẹ̀lẹ̀ ó sùn gbàgbé ó sùn lọ ó gbàgbé pátápátá. tí yóò bá wà ní bí ẹni tí wọ́n gba lẹ́kṣọ̀ lọ́wọ́ fẹ́ pé. kò á kẹsẹ̀ sí i tó yẹ pé tí ẹ̀gbámù lọ́wọ́ gan. àwa náà ní wàhálà yẹn nígbà tí wà pẹ̀lú mẹ́mbà kò ló ti pẹ́ 1980 or so a mọ́ ń ṣàlọ̀ àlá lọ sí ìgbà tí wọ́n sáàlà ìdé nígbà yẹn àwọn kan fi pé tó ṣe fún wa ní wípé ká mú àlọ̀ àlá lọ sí exam hall nígbà tó jẹ́ wípé ẹni tó bá ní òun fẹ́ lọ rí ìdàrú wọ́n jẹ́ kó lọ ẹ̀dà ó lọ yàgbẹ́ àti bẹ́ẹ̀ kọ́ lọ ok àwọn náà dẹ̀ mú train match dání we want to pray ah. so abọ́sẹ̀gbẹ̀ kan a lè ṣe a lè gbé ìrùn dúró bàtà a lè kí ìrùn tán a lè bọ́ sínú a lè bọ́ sí síìtì wa padà wọ́n lè fa mẹ́tọ̀ ṣe bá àsìkò rẹ̀ wọn kàn ní bọ́ọ̀ ti fún wọn ní ti fún àsìkò yẹn nínú àsìkò rẹ̀ náà ló ti lò èyí tí wọ́n sọ náà nìyẹn ni inú àsìkò rẹ̀ ló ti lò ń tọ́ ṣẹlẹ̀ nípòtò àlà alhamdulillah gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe kábà máa àwọn bá ṣe bá lórí ilé ìwọ̀n ìta sẹ́ni ẹjọ́ lè dẹ̀sáì láti ṣe jẹ́mù sọ̀làwàtì tó bá jẹ́ sí ó pé ó bá sásìkò jẹ́mù àwọn ọmọ kan sọ bẹ́ẹ̀ tó kọ́ mọ́sánà exam lecture ó pé kò símọ̀ ṣe lè ṣe haraj máa wà ń bẹ̀ tó ń bá ní kó wọn jáde lọ kí mu ọkàn wọn ní sínú wọn ọkàn wọn tẹ balẹ̀ ọkàn rẹ̀ tẹ balẹ̀ níbẹ̀ yẹn náà fún ipé ìrùn tó ń kéèké ó dẹ̀ wà nínú àlà ó bọ́ ó mú wa ó mú wa gbogbo wa sọ di àádà tọ́lá àwọn tí wọ́n sọ di gbogbo gbogbo mọ́tírìmù àdìṣà ìwọ̀n papọ̀ lọ àwọn tí ń jẹ́ àwọn áfíìdì nínú wọn hàmìlọ̀ ọmọ ọgbọ́n ẹ̀yìn sọ ikú kọ́lọ̀wọ́n bá kọ́ bá mú wọn pẹ̀lú tí wọ́n tọ́ bá tọ́ sí wọn tí a bá ìdè lórí ìrùn báyìí wọ́n máa ń gbé bẹ́ẹ̀ni abọ́kà romo Osman àti nàìjíríà wọ́n máa ń gbé wọ́n ìgbọ́ àwọn iṣẹ́ àpá bó ṣe yàn wọn mọ̀ ní èèyàn lágbọ́ yóò túmọ̀ sí pé kò lè gbé parí tó ti yé báyìí nìsín mọ́sánà àbí nínú àwọn ọ̀tọ́dà tó jẹ́ pé ó ní yìnyín ò bá àwẹ̀ jẹ́ torí kìí sómi kìí dẹ̀ tó so so inú àwẹ̀ yọ máa kàmà so àgbọ́yé rẹ̀ ní kò tó ti báyìí kò mú ah, ó gbé yorùbá eh, so. Ìpálágbọ̀ yóò lè gbé nǹkan gbági fáwọn ọ̀dọ̀ ọ̀dà. Kọ̀ wá túnmọ̀ sí níwọ̀n wá gbé gbági. Káwàá máa ṣe bí ìgbà tó rẹ́ kó ti jáde fún ọmọ ìgbà méjèèjì lọ́rọ̀. Jó di ẹwà ìlú ìfẹ̀. Náà, ìkan náà ọ́fíìsà bèèrè wípé ìmọ̀ràn wo lẹ máa fún obìnrin tó ṣe wípé ọkọ rẹ̀ kò ka àsìkò oorun, kò ní kí sí àsìkò oúnjẹ ǹkan tó jẹ bá tí ìyàwó rẹ̀ bá dílé pẹ̀lú oúnjẹ ǹkan tí ó bá gbóúnjẹ fún lásìkò nínú ìṣẹ̀lẹ̀ hmm? náà ó síbẹ̀ kò sí bẹ́yàn bí soríire láyé àtọ̀run bí ìrun àwọn tí wọ́n ń tú ìtùkùtù pé ọlọ́run bá sọ pé lẹ́sẹ̀l dìrọ̀ àti wọ́lú ojú ọkùn kíbẹ̀lẹ̀ mẹ́ṣíṣ kò lọ́gbẹ̀rẹ̀ wípé ìwọ̀n ọ̀pọ̀ dáadáa ọ̀rọ̀ orí burúkú ni kò tẹ̀ jọ́ torí wípé kí ni nítorí ṣẹlẹ̀ gan ni wípé ìgbà tí kíbìlà change ọ̀rọ̀ wá ń lọ wá ń bọ̀ pọ̀ jù lórí rẹ̀ ọba àgbẹ̀dà wa ni máa kánà lọ́rí ìdí àyè mẹ́rin fún ìmàn tọ́lọ́run bá ń tọ́ bẹ́yìn ládà àwọn ni wọ́n ń sọ àwọn tí wọ́n kú lórí kíbla àtàkọ́kọ́ wọn ò ní pòpò sẹ́ẹ̀rẹ̀ tí wọ́n ṣe ibi tẹ́ ẹ kọjú sí àìdá títẹ́lẹ̀ àti tìsẹ̀ kìí ṣe èèyàn ní ìṣù nítọ́jẹ́ ìṣù gangan ní wípé kí ni kẹ́ ẹ tẹ̀lé àṣẹ ọba adẹ́dà tí ẹ̀ túmọ̀ sínú ìrún pàtàkì dé ọ́kẹ́ nígbàtí ọmọ adẹ́dà ń sọ ìdí tó mú ń tí ń pán àwọn ẹ̀yìn eré tí wọ́n ti kọjá lọ tó fi pọ́n wọlé tó ń sọ́bọ̀ tó wá fi jẹ́ ká mọ̀ pé ìrún ni ó nígbà wọn lọ tán àwọn pàrùpàrù kan wá wá lẹ́yìn wọn ìtàwọn ẹni rẹ̀ yìí ṣe wọn ò ṣe mọ́ kí ni wọ́n ń ṣe tí wọn ò ṣe mọ́ àbẹ́ ọ̀rọ̀ sọ̀lá àtà wọ́n fi hùn rà rẹ̀ wọ́tẹ́bẹ̀rẹ̀ ó ṣe àwọn àti wọ́n ń tẹ̀lé sẹ́nu látara pé wọn ò wọ́n fi wọ́n ráre wọ́n dẹ̀ ń tẹ̀lé sẹ́nu yẹn wọ́sẹ̀ yẹn lọ kọ́ náà rọ ìyá wọ́n wọ náà gàyà kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ wọ́n chẹ́ẹ̀kì visa rẹ̀ wọ́n chẹ́ẹ̀kì immigration chẹ́ẹ̀kì ẹ̀ tí wọ́n kọ̀ chẹ́ẹ̀kì wò ní ọ̀run o ìrun ni wọ́n ní tí ìrun bá ti yanjú sólè àlẹ́hùn sáà ìrò amẹ̀lì ìtókù nínú iṣẹ́ rẹ̀ wọ́n bá túnṣe ẹni tí ò ní ìrun gbogbo iṣẹ́ rẹ̀ tó bá ń pẹ́ wá gbangba ajọ́ pẹ̀sẹ̀ àdìgáàmà òfo ní ọ̀jẹ̀ bọ́nà mọ́ ti sáwà lóko ló fi jẹ́ pé bó ṣe yẹ ká tí wọ́n ti lù jíṣẹ́ láti ṣe kí àsìkò rẹ̀ aṣọ gbogbo rẹ̀ aṣọ àmọ́ mọ́jú táwọn ará ilé

ó mọ̀nítọ̀ wọn dáadáa ó fi lè kára láì irú ẹ̀ṣẹ̀ tí lè gbọ́dọ̀ ṣe èyí ó mójútó dáadáa ẹni tó bá mójútó mi tó dẹ̀ kó nu oké tó ń ṣọ́ ẹnu rẹ̀ tó ń sọ tó ń sọ àti tí ń jẹ yọ̀tà rẹ̀ kọ́nà ìyá tà rẹ̀ yọ̀tà rẹ̀. tọ́ kí wàá ní obìnrin yẹn lè ṣe tí ó fi àfihàn sọkọ ẹ̀ tó jà sí sẹ̀ ó mọ̀ kó mọ́ gbà fún. ẹni ilé ìwé tó ó lè jìra rẹ̀ gùn kó sọ́ọ̀dì rẹ̀ dáadáa ní tó bá máa effective ọkọ obìnrin máa mọ̀ torí obìnrin mọ inú ilé ju anybody lọ kó kó try láti láti lò ó láti jẹ́ pé kó máa kírun káàkiri ẹni sọ pé sísà tí ó fẹ́ mari ṣùgbọ́n ó insist wípé kí òun àti brother tí wọ́n fẹ́ fẹ́ra wọn kí wọ́n jọ lọ sí court ìdí ni wípé ó ń páyà kí ọkùnrin yẹn kó ṣe ju ìyàwó kan lọ wọ́n ní ṣe brother yẹn lè lọ sí court. tó bá lọ́kọ̀ exist torí tí kọ̀tù ṣe ò lè pa òfin ọlọ́run ọba rẹ̀ òfin ọlọ́run ọba ni pé pé èèyàn lè ṣe àjẹyọ kan lọ ọmọ ìyá wa béèrè wípé àwọn obìnrin tí wọ́n ń wá ọmọ discovery kan ṣẹlẹ̀ wọ́n rí i pé òní ní mọ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọ́n ń ovulate sínú menstruation ẹni tó sọ ó jẹ́ gynecologist wípé àwọn lè ti tẹ́sì issues báyìí bíi méjì bíi mẹ́ta wọn ọ̀rọ̀ ọmọdé wọn ọ̀rọ̀ ọmọdé wọn ọ̀rọ̀ ọmọdé wọn wá mọ́nítọ̀ arábìnrin wọn wá rí wípé ovulation rẹ̀ ń bọ́ sínú menstruation period ṣé àwọn pé ìyẹn exception yẹn ok débi wípé ẹnitọ́jọ́gà rẹ̀ kì í ṣe muslim tí ìṣe mùsùlùmí àwọn sọ fún ìgbé ọkàn ní èkejì ní ẹ̀kẹta ní ọkà àwọn lọ rẹpẹtẹ àwọn náà wá chẹ́ẹ̀kì wọ́n wá rí pé àwọn sísà bíi mélòó kan táwọn chẹ́ẹ̀kì wọ́n ovulate sínú menstrual period wọn ṣáwọn lè sọ pé kọ́kọ́ wọ́n mìtì wọn around that time. Now èèyàn bá sún mọ́ obìnrin nígbà tó ń ṣe nǹkan oṣù yóò fa yóò tara kí ni ó fi tara nísú dinar dinar kan nísìnyí bíi seventy thousand naira ni seventy five around seventy five thousand naira so ìdajì rẹ̀ jẹ́ bíi thirty ah seventy lápẹ́ thirty thirty seven fa tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀ nínú nǹkan oṣù báyìí yóò tànà yẹn torí tàbá ní ah, nínú nǹkan oṣù bóòlù yẹn ti fẹ́ súnmọ́ ìyàwó ẹni tí ń wọ́n ma ó lè go that far that extent but kó mọ̀ tó ń bá ṣe o yóò tara yẹn. Sọ́wọ́ ìwọ̀n gbọ́. Wà á lọ sọ́wọ́. Lórí ẹ̀ lákòókò. Náà. Náà. Ẹni tó bá lọ súnmọ́ obìnrin. Ẹni tó bá súnmọ́ obìnrin. Nígbà tó obìnrin ń ṣe nǹkan Nígbà tó obìnrin kan ṣe tó obìnrin ṣe nǹkan oṣù yóò tara ibi tí mo fẹ́ bèèrè lórí ẹ̀dá. yàtọ̀ sí pé ó ṣe tọ́wọ́ yóò dẹ̀ ṣe é sí fa ìyọ́ tán. ṣé ìtumọ̀ ẹ̀dá ṣé lórí mistake àbí ó pè àbí èdè àwọn pèsè ẹ̀. èyí ṣe mistake ìsúnmọ́ mi. but eléyìí sà èèyàn ń pèsè àbò. ó lè ṣe mistake jẹun ó lè ṣe mistake jẹun nínú àwẹ̀ you understand. bẹ́ẹ̀ni but ó lè ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ọ̀wọ́ ma wọ́n wọ́ ma ìyẹn fẹ́ lọ pé eléyìí sà kò kò ṣe mistake mo èèyàn máa èèyàn àyẹ̀mí rẹ̀ fún mi. no fún ọkùnrin yẹn ní sẹ́ẹ̀. náà là ń sọ yìí mistake wo ló fẹ́ mú mú òbí ọkùnrin tí ó fi súnmọ́ ìyàwó rẹ̀ nínú menstruation period ó ní ilé ẹni náà ó bá àwọn ilẹ̀ ọ̀dẹ̀ fẹ́ wọlé. ẹgbẹ́ ìsàrà yẹn ó ìsàrà gbé pẹ̀lú ẹgbẹ́ ìsàrà náà ní ọ̀sán òjì báyìí náà lọ ìwọ́n fẹ́ fi ti ẹkún fún ọlá àwọn ọba ọ̀dẹ̀ sí kún fún Ọmọ àṣàrà. Náà, mọ́ ń gbọ́. Ìjọba ìbéèrè ni aláwọ̀kọ́. Wíṣì, tí ọba wíṣì ẹ̀. Wíṣì, wíṣì prayer, wait up now. Tí tí ọba ní intention pé wọ́n fẹ́ ṣe tàájú, yẹ̀ wá sí ìwá jọ láti defy ní yáta tàájú yẹn. Unfortunately, ìyọ́sùn lọ, táàjọ máa jí súpù ìtìwọlé ọ̀la ìgbé rọ̀pọ̀tẹ́nì fájú rẹ̀ pé a lè kí lẹ́yìn iṣẹ́ àlè kí wíkì náà padà lẹ́yìn ìgbà tábá kí ṣubú ìgbà. bẹ́ẹ̀ ní mẹ́ta àbí ẹ̀rọ méjìlá méjìlá lẹ́yìn ìgbà tábá ti kí ṣubú ìgbà. bẹ́ẹ̀ a sàn ni tí òjíṣẹ́ náà sọ́nà bá ti miss wítọ̀ pé tí èèyàn bá ń sọ ìrú ọ̀rọ̀ yẹn padà pé èyí tí ò miss bẹ́ẹ̀ yóò bá rẹ́ ṣé téèyàn kan bá wá wọlé ẹ tó fẹ́ kí jọ̀mọ́ tó wá súnmọ́yàn tó wá ṣé ó bá mú ó báyàn kí pọ̀ ó kí tiẹ̀ báyẹn tó láwọn èèyàn máa ń ṣe ní mọ́ṣáláṣí ọ̀dọ́ wa. àṣẹ́kùnà abúnafẹ́lá sheikh abdulaziz bombaz wọ́n ní bẹ́ẹ̀ ó bá mú bẹ́ẹ̀ tán. wọ́n pè ní chain jama wọ́n ní jama àká alákọ̀ọ́kọ́ náà ni wọ́n yìí tẹ̀lé. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت انا ازواجه وذريته كما صليت على ال بيت انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت انا ازواجه وذريته كما باركت على ال بيت انك حميد السلام عليكم